واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير آمين. اللهم يا من فهم سليمان فهمنا آمين. ويا من علم آدم الأسماء كلها علمنا آمين. إنك أنت العليم الحكيم آمين. اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدني لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí kò sí pamọ́ fún wa wípé iṣẹ́ ọlọ́run náà tún ti bẹ̀rẹ̀ ẹgẹ́ bí a sì mọ̀ pé Ramadan oṣù sẹ́ni a máa ṣiṣẹ́ àfọkànṣe a tún máa ṣiṣẹ́ àfáhánṣe a tún máa ṣiṣẹ́ àfáránṣe a máa ṣiṣẹ́ àfowóṣe oṣù táà máa ń na tán bá a bá ṣe máa ń ná oṣù táà máa ń na tán ọlọ́run oní àdúsọ́lọ́mà bá nínú àwọn ẹ̀nà tánú oṣù náà tó wà lókè téńté òun náà ni ká súnmọ́ Al-Qur'an Karim dáadáa ká máa kà á ká sì máa gbọ́ ká máa gbọ́ yé ká sì máa lò ó àwọn abẹ́lọ́run ìtajókòtì nírọ̀lẹ́ òní àbílọ́sán òní náà ọlọ́run ọba kọ́kà fún iṣẹ́ olóore fẹ́nì kọ̀ọ̀kan wa inú bí tí a wà náà ni Suratul Hujurat sóra ẹ̀kọ́ ìwà súwúrà tó jẹ́ sí pútà bá lo àwọn ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ àwọn agán sinmi nínú ilé ayé wa yàtọ̀ sí pàǹsìn lọ́hùn látara àwọn ẹ̀kọ́ tí ń bẹ ń bẹ ayàtọ̀ máa rí pé ètò ayé wa ọmọ ń tò kódà súwúrà náà nínú àwọn ara ọlọ́run ọba tí ń bẹ òun náà ni wípé tí gọ́ọ̀mẹ̀ntì kan bá gbé súra náà lárugẹ tó wá ti ṣe constitution rẹ̀ òfin títí ń ṣèjọba rẹ̀ ìjọba rẹ̀ ọmọ o orílẹ̀-èdè rẹ̀ ọmọ tó púpọ̀ òmúlòmù kọmọ ní ṣẹlẹ̀ bákan náà ẹ̀wọ̀n àwọn tí alaịsa máa wẹ̀wọ̀n dìs aláìsàn yóò kéré aláìní kò ní súratul akhlaqi wal adab súra ti ń kọ́ wa ní àwọn ìwà tó jẹ́ sí pé a ti rí ìyọnú ọlọ́run a tọ̀ wá ti rí ìyọnú ayé yàbá ní ẹ̀yọnú ayé lẹ́yìn ìgbàdọ̀ bá rí ẹ̀yọnú ọlọ́run tán lóòtò rí ẹ̀yọnú ayé ẹni tí ò rí ìyọnú ọlọ́run kò lè rí ẹ̀yọnú ayé o nínú àwọn súra tá rí ẹ̀yọnú ayé tó jẹ́ sí pé nọ́mbà wá tá Suratul Hujurat ti jẹ́ ka bẹ̀. òun náà ni a wà nínú ẹ̀ ní ẹ̀kọ́ tàná àti fara sura náà lẹ́yìn ìgbà tí a kí àyà alákọ̀ọ́kọ́ bó ti jẹ́ sí pé àtọ̀tọ̀ àti ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn kótó di pé a máa wọnú tafsiru a sóra náà lọ gẹ́gẹ́ bí àṣà àkọ́kọ́ ka áyà náà gbé kùránì rẹ̀ torí bí ó sì ti káwọ náà wáyà díẹ̀ díẹ̀ lónìí náà yàtọ̀ sí áyà tafsiru tàǹtú alẹ́ tí pàṣẹ máa fún ìlànà má jẹ́ kan náà àwọn tí ń lọ táúsírì ọjọ́ kan náà àwọn tí ń lọ tafsiru òun náà sì mọ̀ sí ti mọ̀ táúsírì mọ́jẹ́ ọmọ táwọ́sírì ń tiẹ̀ kọ́ jẹ́ ọmọ Suratul Ahzab Suratul Hujurat ayà àkọ́kọ́ olúwa ń sọ واتقوا الله إن الله سميع عليم báyìí náà ni olúwa ń pè wá kan náà àwọn ya ayyuhal ladina kan náà ìgbóyà ní ń yes confirmed mọ̀ wà ń ìgbóyà tó lágbára ni ọmọ gẹ́gẹ́ bá wọn sálà fún sí wíwẹ́ àáńtà mọ́mìn ọ̀rọ̀bẹ́ àrùjù ọ̀rọ̀bẹ́ àrùjù torí pé ọ̀gbọ́dọ̀ ríra rẹ̀ wájú ọlọ́run ìjọ ọba ríra rẹ̀ wájú ọlọ́run ilé ṣiṣẹ́ lọ́mọ ó sì máa já alẹ̀ díẹ̀díẹ̀ ọmọdé àríra wá wájú ọlọ́run olúwa ní yá ayúwàlẹ́lẹ́lẹ́

وسيرة الرواية أكثر الأسماء لمسكن رسول الله صلى الله عليه وسلم هو لفظ البيوت ها أكثر الأسماء عن صلى الله النبي صلى الله عليه وسلم ilé hujurat àwọn ni gbónáwó wá ni wọ́n lù fún lé ànábì jùlọ àti bàbá hujurat yàrá hujurat ti àwọn yàrá oríṣiríṣi gbónáwó ni wọ́n lù fún lé ànábì jùlọ sallallahu alaihi wa sallam àwọn ni aktabul asma' èyí tí wọ́n máa ń lò fúnlé ànábì jùlọ gẹ́gẹ́ bá ti rí náà lóko àn òun náà ní ká máa lo gbólóhùn sọ̀rọ̀kì sọ̀rọ̀kì sọ̀rọ̀kì dáadáa mo fẹ́ gbóhùn ẹni o kò sí sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí ẹ̀rọ gbàgbà ọgbà àwẹ̀ àgbà yìí kó báyìí lánàá kó bá lánàá. Náà. Alboyún. Wọ́n ní gbólóhùn tí wọ́n ń lò fún ilé òjìṣẹ́ ńlá àrí ìṣàlátò wọ̀sàlámù jùlọ, òun náà ni alboyún tọ́ lọ́wọ́ suratul ahzab aya 53 ọlọ́wọ́ bá sọ pé yá ayyuhal ladina illa ọlọ́run ní mo pè ní tẹ́ nígbàgbọ́ gẹ́gẹ́ bó ṣe pé wà ń iná ńlá àtàdé ogún ìhùn ta ń nábìṣì ẹ wọlé ànábìṣì. Látẹ̀lẹ̀ wọlé àwọn ilé ànábìṣì ọ̀la ẹ gbọ́dọ̀ wọlé wọn ìkànnì yẹn. Wọ́n ní لا تدخلوا بيوتا يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي tó wá lọ sọ́fílà ń zára ẹ̀ 33 tàbẹ́lù náà ni pé wàkọ́ náà tí ọyẹ̀ náà kéjì ń bọ́ wàkọ́ náà bí ojú ti kò ní àwọn aláàtàbà wọ́dẹ̀ àtàbà kó jáde jáde ní ìdí àti ìlú rà ilé kò yóò tún náà wọ́n pè níbẹ̀ yẹn náà tún lọ sọ́tọ̀ l'Ahzab bákan ayà àtàtì tọ́ ní wà kó náà máa yóò tí láàfí bò yóò tí kò ní wọ́n kó náà máa yóò tí láàfí bò yóò tí kò ní من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا. طب بيوت بيوت متى لو عم lálákọ̀ọ́kọ́ oníbùyútù nàbí ẹlẹ́ẹ̀kejì bùyútù kúnnà ẹlẹ́ẹ̀kẹta kílógún pé bùyútù kúnnà bó ṣe pè náà ni wọ́n wá ní káwá wo gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta rí pé bùyútù ni wọ́n pè wọ́n pè ní hujurat wọ́n pè ní hujurat wọ́n pè ní bùyútù tọ́bọ̀ wá rí báyẹn wọ́n wá ní gbólóhùn tí wọ́n lòdù fún lé إن الذين ينادونك من وراء الحجرات أحكام لا يعقلون إن الذين ينادونك òsìn kódà ayà ti ń bẹ tí olúwa sọ nínú ẹ̀ẹ́gbà nsọrọ ń sọ̀rọ̀ táwọn èèyàn máa sí ayà ilẹ̀ masáàsì àwọn onítàfsírù túmẹ̀ sí pílẹ̀ sọ ó ní ọsọ pé bí yóò tí ń àrínà lọ Bí ibò ń àwọn يسبح له فيها بالغدو والآصال سورة النور آية 36 وانا سكو آية 36 ó ní ayẹyọ kékeré ń gbọ́ ní tí. fi buyuti adina Allahu an turfa wa yuzkara fiha ismuhu yusabbihu lahu fiha bil-ghuluwi Bí Buyut, bí Buyutin, wọ́n ní nígbàtí wọ́n sọ̀rọ̀ Buyutin bẹ̀ wọ́n nílé ànábì náà sallallahu alayhi wa sallam. Bó ti ẹ̀já sí pé kìí ṣe bẹ̀yẹn lọ parí sí nítumà rẹ̀ parí sí, ó tún fẹ́ jù jù bá ń lọ. Wọ́n lọ́wọ́ mọ̀ pé Buyut sáà ni wọ́n lò fún ilé ànábì حتى قيل المراد بالبيوت هنا بيت عليهم والسلام ولكن ما وجدت الحجرات إلا هنا مرة واحدة مرة واحدة مرة واحدة نعم وكما جمعت الحجرات كذلك وكما جمعت الحجرات كذلك جمعت البيوت بما سيستجمع حجرات إنه آية بيننا إن الذين ينادونك من وراء الحجرات إذا حجرات بينه bẹ́ẹ̀ náà ni wọ́n ti jámù fún buyut bákan náà. فدل على أن المراد بالبيوت هي الحجرات. wọ́n ní àwọn máa fi gíra wọn bá ń pé ajẹ́ sí pé jámù àti jámù tọ̀ wá náà ó fi jẹ́ pé tùmọ̀ kan náà ni wọ́n sọ. wọ́n sọ pé hujurat ìjọ sọ bí hujurat ó náà ni wọ́n sọ níbi buyut. وليس للرسول بيوت باعتبار مصطلحاتنا المعاصرة أو المعاصرة بل بيوته هي بيوت أزواجه. tọ́ tábà wá bí wá léèrè pé jamu ó nílò pé ká pé nǹkan pọ̀ ṣé ànábì wa kọ́lé bí wọ́n ti kọ́lé bí ẹyẹ káàkiri ni ó nílé kan ní òkè òkè sápàtì ó ní kan ní òkè dàda òkè gíní kan òkè sápàtì ànábì ò nílé ń bò mí sallallahu alaihi wasallam wọn wá ní kí ló wá bàtí jamu òbí wa bá wọn ní túmọ̀ jamu ọ̀yọ́ sọ pé ìmọ̀ sọ pé wọ́n ti lo fújùrọ́ọ̀tì fún fún lókè a sì mọ̀ pé fújùrọ́ọ̀tì tí a ti lọ hújúrọ́ọ̀tì lókè tí a ti lọ bòyútù láàrin a máa fi hújúrọ́ọ̀tì yẹn túmọ̀ bòyútù a ní sọ pé a ànábì nílé tọ́pọ̀ sallallahu alaihi ó sì nílé tọ́pọ̀ ṣùgbọ́n nǹkan kọ ni ilé tèmi ilé tani gbogbo mùsùlùmí tí ń bẹ láyé gbogbo ilé ilé

ṣùgbọ́n sọ́wọ́ àwọn ayé àkùránù bá wọn ààrí ṣùgbọ́n ọ̀pọ̀ ní àdíjà nẹ́bí sọ́rọ̀ lọ́wọ́ rẹ̀ ní àdíjà wà ní àti Muslim tí ànẹ́bí sọ wípé máa na báyìí tí wà mẹ́rin báyìí ما بين بيتي روضة من رياض ما بين بيتي ومنبري روضة من رياض الجنة أتري بان وانا في حديث بان ما تبارو شيء كني جتا وان تجوك ما مولون تي بان انا بني ما بين بيتي من تنبلا عن ليني بيتي wọn àgbà pé bù yóò àgbáyé tí tí mẹ láàrin ilé ni wà mẹ́rùn báyìí àti mẹ́mbà tí mo fi ń ṣe kó túbà bẹ́yìn mùsùlùmí kí ní bẹ́ẹ̀bẹ́ ọlọ́run ọba ti kankan bẹ̀ tó jẹ́ àṣì yìí tó jẹ́ sí pé kìí sí mìíràn mo fi bẹ̀ ọlọ́run ló fi pọ́n mi Ah, ìwọ tó ti dé bẹ́ẹ̀ lọ́nà jẹ́ olè dé bẹ́ẹ̀ ah, aláfàtọ̀ ẹ̀mbà dé ọ̀nà ti máa dáńtọ̀ oríṣi láti wọ̀ manis àwa ti jẹ́ àti gbádùn aláfàtọ̀ tẹ́nìká ilé ọ ẹnìkan ní ilé ọjáde kúrò ní ọlọ́gbà yẹn ọba wọ ọbẹ̀ láńjọ́ àlàmí sí lọ kásán ti di ara wọn ti jókòó bẹ̀ ló ti máa kọtíra bẹ̀ ló ti máa ṣe kódà a máa parí tíra ń gbà mí ń bẹ́ tá a bá ń kọ tíra lọ àwọn afẹ́sẹ̀ kátìmá rẹ̀ pé mo fẹ́ lọ parí ẹ̀ níbi tí mo mọ̀ pé ó dáa ní àwọn ìtọ́jà ìlú ìlú Mẹ̀dínà yìí tàbí lórí ilẹ̀ ayé àwọn alọ́jókòó ń bẹ́ àwọn àmà akọ àyẹn náfìlà àti náfìlà tahiyatul masjid àti kí wọ́n ráyàn àwọn àmútíra lọ́wọ́ àwọn àmà ṣe ìparí ẹ̀ níbẹ̀ pé mo fẹ́ fi máàkì pé ayé ayé alálùbáríkà yẹn mo ti fẹ́ parí tíra tí mo

Ṣojúrọ́tù Kùbílà Húnná Àìsà rọ̀dí Allahu anha. Wọ́n ní tẹ́mà bí ó lè rí pé ń bàtà ń sọ̀rọ̀ pé ń nàlẹ̀ ní náyò náà. Àlú dàgbà ní òun ọ̀rọ̀ rí pé ilé ìwò lọ dáa jù nínú àwọn yàrá wọn. Afdalul hujurat yàrá àwo ló dáa jù lọ́nà àwọn yàrá Ànábì sallallahu alaihi wasallam. wọ́n ní wọ́n wulẹ̀ máa dára ẹ láàmú kiri ẹni tó ní náà ló ní ta ló ń tọ̀hún. ẹni tó tó ní náà ni ẹni tó lọ́n fi pọ́nlé nìyẹn kì í ṣe pọ́nlé ó ṣiṣẹ́ rẹ o olúwa ṣẹ̀ṣà aṣọ ń sálẹ̀ gbé. láàkì lẹ́yìn tá bìdá àti hà. kì ṣe nítorí pásánálítì Àìṣà o. Bẹ́ẹ̀ni máa fáza bí ní ìfojúrọ́tò ha. Kí ìbá ṣe ọlá tọ́lọ̀ ń fi sínú yàrá rẹ̀. Bí yàrá rẹ̀ ọba ṣe rí náà ní yàrá àwọn ìyàwó yòókù náà ọ̀bà rí. Àríhìn Sọláàtò Wọ̀sẹ̀lá, àríhìn Abọ́dí Aláwọ̀ àni Hónìyà, ọlọ́ba ayọ́nà sọ. Bí yàrá rẹ̀ ṣe rí náà yàrá àwọn náà ọba ṣe rí ṣùgbọ́n Olúwa pọ́n lé pẹ̀lú wípé. Bí a ni wọ́n sin ànábì síbẹ̀ sọ́lọ́láwọ̀ Ìdí yàrá rẹ̀ ti lọ́lá jù wọ́n ní yàrá mélòó ló dáa jù yàrá wo ló dáa jù náà yàrá yàrá àìsàn ọ̀dọ̀ lọ tààlà àná. تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم lẹ́yìn ìgbà yìí tí a ti wá rí wípé yàrá tó dáa jù náà ni yàrá ìyá wa yìí radiyallahu ta'ala anha wà lọ mọ̀ pé dídá táà ń sọpọ́ dáa ju yàrá àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù lọ kìí ṣe bí lọ́rọ̀ ọmọ nìyẹn o tó fẹ́ ọpọlọ rẹ̀ tó jù bá lọ kékeré kí bàbá fi segin lọ yàrá ìyàwó Aisha ó tún lọ́lá ju kinní tó tẹ̀lé ẹ̀spẹ́tì pé ọlọ́lá jùlọ. ìyẹn ló fi jẹ́ sí pé báyìí lámùrù áwùsà àmì ìdáàlì mú sọ pé sí àwẹ́ ń gba afárá wani náà ni ó ní àtàfáàgòlò bẹ́yìn na ṣùjúra su á ìṣàtà ilé ha wà bẹ́yìn na ká àbẹ́tì mùsàràfà. à ni lọ a mọ̀ pé yàrá yàwó àìsà lọ dáàjù ṣùgbọ́n ọ̀rọ̀ tá ń ọdí aláwọ̀ a ń ha ọmọ tó ń dáa ju kàábà táà ti lọ́wọ́ àfẹ́ ọ̀bọ̀ ṣùgbọ́n kìí í ṣe gbogbo ẹni ló fi máa sọ ò mọ́kè kéwú kọ wá gbọ́ àti kéwú wá gbọ́ pé pé ọkà máa ń gbé lọ náà ò ní mú bó ti mú fara rẹ tàbá ní yàrá àyàwà Aisha radiyallahu ta'ala anha kì í ṣẹgbẹ́ al-Ka'batul Musharrafa ọmọ wò wípé kí ni léyìn ọ̀rọ̀ àwọn Súfì léyìn ọjọ́ bí ọ̀rọ̀ àwọn Súfì lẹ́rùn aṣọ wípé kíníkà ọdún kíníkà kíníkà ọmọ pé kà sọ̀sọ̀ kú sọ́njọ́ kan ọlọ́run má jẹ́ yín ọgbọ́n tí ó kẹ́ẹ̀kà máa ń gbọ́ ẹni tí ń ṣe ìkáyà rẹ̀ tí a bá gbọ́ ọ̀rọ̀ fẹ́ tí ń ṣe tí ń rìpọ́ọ̀tì ọ̀rọ̀ rẹ̀ dáa jẹ́ ti ń gbọ́ lẹ́nu tó jẹ́ tí kò ń gan lọ́dáa rẹ̀ fi ń sọ̀rọ̀ ó ń tí ìbá ti páwọn ti ju ọlọ́run sọ́ǹgbọ́ àfọ́ọ̀hún ìlọrin lọ́wọ́ ó ti kú mo fẹ́ dárúkọ ẹ̀ ó ní tí kì bá ti pé òun ti ju ọlọ́run máa gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ jẹ́ sí pé ọlọ́run kú sùúrù bí ọ wà ọ yóò kú lẹ́ẹ̀kan náà àlùkọ́ ya wèrè pẹ̀lú àṣẹ ọlọ́run ó ní tí kì bá ti pé òun ti ju ọlọ́run wọn ò bá pé àsàlátù alfàtíhì kìí ṣẹgbẹ́ ọlọ́run ọgbọ́n àwọn náà ṣe ha wà lọ ma pín tó jẹ́ kó ṣe ha ní pé ọgbọ́ lẹ́nu tí ń rìpọ́ọ̀tù fọ́ tó bá gbọ́ lẹ́nu ẹni tí ń sọ gangan foundation gidi ìwọ́n náà ma jẹjẹkújẹ lọ ni nígbà tí a ń po tí a ń po kìnní máa ráìsì fún ọ ni ọ máa wọ mìíràn ni pé báwọn ẹ bá bọ́gà rẹ ṣe ń mí ni wọn náà máa mìíràn oní ìbá ṣe pòun ti ju ọlọ́run òun ọ̀bá sọ pé sọ̀lá tó kìí ṣe gíní mímbọ́ àjí àjí so àwọn ọmọ wípé a gbogbo àwọn tó bá ti fẹ́ máa sọ̀rọ̀ ilé ìpé yàrá ìyàwó àìsà ọmọlọ́lá ju àríkáàbà lọ sí ìṣọ́ra àwọn sòfíà ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ò ní wá gbé lọ bàlàbàlà bá náà kọmọ́ àjá sínú kòtò àwọn súfí padà ó gbé lọ́wọ́ pẹ̀lọ́wọ́ méjèèjì ọmọ afọwọ́ ọ̀tún mú òdodo bẹ̀ ọwọ́ àmọ́fọwọ́ àlàáfíà gbọ́n irọ́ bẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n á gbálà yẹ lẹ́kùn rẹ̀ wọ́n sọ fún wa pé. سئل ابن تيمية رضي الله عنه رحمه الله فقال أما نفس محمد فما خلق الله خلقا أكرم منه. o ti ń gbà o ti ń gbà o ti ń gbà n ti ń kà yẹn tí n bá gbé fún ọ yẹn ìṣe ọ máa kó lòlò ni torí pé gbólóhùn ti dájú rú ń bẹ̀rẹ̀ àwọn píńtà ti ń gbé fún wa. ó ń pè tiẹ̀ ní lọ́nà bó ṣe wù ó dojú ẹ̀rù àwọn ọ̀rọ̀ ló bá sọ pé mo lọ sí Ìbàdàn ọwọ́ àtàkìtì Ìbàdàn síbẹ̀ Ìbàdàn lọ mọ Ìbàdàn lọ mọ yìí báwọn ó ẹsẹ̀ máa tó lọ́wọ́ kó lè bá mọ iye ní ṣe sí gbogbo bẹ́ẹ̀ o tó bá síbi tí ò sí bẹ́ẹ̀ kọ̀rẹ́ sì bá ó ní ẹ̀hán ibn Aqil ibn Qayyim àtàwọn ẹgbẹ́ náà wọ́n bí wọ́n lè rí irú kwẹ́sàn yìí wọ́n tún bí àwọn àfá wa òde òní náà léèrè dáadáa jágbà àwọn àgbààgbà àfá wọ́n bí wọ́n léèrè wípé ewu lọ dáa jù tó jọba tó Aisha rọ́bì ọlọ́ọ̀kan àníhà Amẹ́ríkà àbẹ̀tẹ̀ mọ́ṣàbàfà sí kàábà ní àbí yàrá ìyáwà Aisha kí ni a wá sọ. fàájà àmà nafsu Muhammad sallallahu alayhi wa orí ànábìwa ọ̀hámà lásù tọ́rọ. ọ̀wà rí ìpẹ́ ọ̀gbọ̀n ìpẹ́ yàrá ìyá wa Aisha para ìbàdàn ìpẹ́ yàrá ìyá wa Aisha. fàlẹ́ ìtàhùwà àkọlẹ̀ mi lẹ́nu káàbà. òun ọ̀lọ́lá tó káàbà ìpè àti ìpè ìpè pásọs ìpè nínú àlélẹ́hùn ṣùgbọ́n ànábì ti ń bẹ nínú ààyè yẹn sallallahu alaihi wasallam kìí ṣẹgbẹ́ kí ni ìdẹ́bẹ̀ kàábà mọ́ wà á sọ di tàwọn súfì tí wọ́n wà lọ máa bu ìpẹ́ ẹ̀bẹ̀ pé á ah, eléyìí ó gbé kàábà mi lọ́nà ẹgbẹgbẹ̀rún gbẹgbẹ̀rún tó ń wé ìpẹ́ kàábà káàkiri ìpẹ́ kan wà lọ́jọ́ sí pé ọtọmátìkì wọn ìpẹ́ ẹ̀bẹ̀ ọlọ́lá tó kàábà ìpẹ́ léhùn wípé ìpẹ́ làsán kàábà fúnra ara ṣùgbọ́n tí ń bẹ́ẹ̀ yẹn tí sí ànábà Muhammad sallallahu alaihi wasallam ojú kàábà alayhi salatu wassalam Suratul Hujurat tàwa wà ń bẹ́ẹ̀ wọ́n ni summiyat summiyat fi jami'il madahif wa kutubi sunnah wa tafsir wa laysa laha ismun ghayruhu wọ́n ní ò ló kọ mí ju Suratul Hujurat lọ ló kọ jíjẹ́ mọ́ lára sí akọ́mọ̀nà fún alórí ẹ̀ lánàá náà tẹ̀lẹ̀ wọ́n ní ló jíjẹ́ ووجه تسميتها أنها ذكر فيها لفظ الحجرات وهي مدينة باتفاق أهل التأويل. بẹ́ẹ̀ wọ́n ní tọ́fà tí a ti sọ bẹ́ẹ̀ náà ni pé gbólóhùn yẹn wà ń bẹ̀ gbólóhùn mi náà wà ń bẹ̀ o ṣùgbọ́n hujurat yẹn wọ́n gbọ́lá fún ní a ti sọ ní suratul ó sì tó gbọ́lá fún náà wọ́n náà má bá a ṣe kí yàrá ń lọ nísì a ní ìkànnbẹ̀ ń bẹ̀ tó yẹ pé ọ ń bá kàábà fà ní kódà ó ju kàábà lọ ní sáìdì k báwo wá ni wọ́n ti wá fúrú gbólóhùn bá nílẹ̀ wọ́n àlọ́ mú gbólóhùn mìíràn wọ́n àfóhùn sílẹ̀ kò wọ́n ni sóra tó jọra wọ́n ọ̀yà akùnrin sọ pé iná lẹ̀bí iná yìí dájú. وهي مدنية وهي مدنية باتفاق أهل نبا بيالي ريبي سورة هي سلين هجرة لسو كالي أبي بفور هجرة وانا ما سبب أنه سبب لين هجرة بودا هجرة نبي تفاق كول أي صلى الله عليه وسلم kí sóra yóò tó segin tó sọ̀kalẹ̀ kìí sọ̀rọ̀ lẹ́yìn hijira nìkan láti ó ti súnmọ́ ikú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bá ti máa gbọ́ padà tó bá yá ń sọ Nàmá ní súnà yẹn Màdàníyà ní kọ̀yẹ́ bọ́ ìjọyẹ́ nínú àwọn àpẹẹrẹ àti nọ́nà sọ́dọ̀ Màdàníyà táwọn ní màmá ní súnà yá ayọ́ lẹ́bí náà àmànú ẹ̀rẹ́ rẹ̀ tọ́wà ń bẹ̀. Wọ́n ti yá ayọ́ lẹ́bí náà àmànú yá ayọ́ lẹ́bí náà àmànú ń sábà pé èèyàn báwọn mọ́kà yá ayọ́ nọ́ọ̀sì àwọn èèyàn nọ́ọ̀sì nọ́ọ̀sì lọ́pọ̀ mọ́kà ọlọ́mọnú wọn fún wọn dúró déédéé bí wọ́n sọ wọn sọ ní àmọ́ ni. وحدث يطي في الإسقاط قولا شاذا أنها مكية. tó ẹ àlè bẹ́ẹ̀ nìkan bá lọ wájú àgbẹ̀ nìkan tí ó rà tó padà kì wá sí mẹ́tọ́ padà sẹ́yìn láàmà kọ̀ǹsídà padà sẹ́yìn ààbò bọ́yá kìíní kan sí tàbí ọ̀fẹsẹ̀ kọ́ tàbí kìíní kan ó gbàgbé nǹkan kan lé ni kì í ṣe pé bọ́yá ojú ọ̀nà níbi tó padà sí wọ́n ní afáwọn àgbà sọ̀yọ́pẹ́ rahimahullah ta'ala wọ́n sọ nínú tíra àwọn ará sọ wípé ọ̀rọ̀ kan wà nínú ọ̀rọ̀ táwọn fẹ́ sọ lórí sóra yóò gbogbo ẹ̀lẹ̀ ń sọ pé madaniya ni o ọmọ madina ni sóra yóò èyí sọ ọmọ madina kan pátápátá ó ní akẹ́tún kékeré kan o tí kìí sọ ọmọ madina kí lakẹ́tún náà وحكى السيوطي في الانسان قولا شاذا أنها مكية وجاء في أسباب النزول الواحد أن هي آية, آية مكية وهي وهي جاهلة الرجل آه، آه، آه، وليت لا دمدم أو أصبح وحكى مثلا قد ذاك لا يقوى أبا بيان تريد سنستيك أو سنستيك وحكى السيوطي في الإتقان قولا شاذا أنها مكية فيها آية مكية وهي آه وهي يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى ọlágbára díẹ̀ o ń tàà fáà sí iṣẹ́ ni ń sí ń bẹ̀ yàn àtẹ́sẹ̀ bó bá sọ yìí ń bẹ ní láì ní lọ́rọ̀ tí mo lọ mú mọ́ á lọ kíbọ láì tọ́wà lókè àìsàn ń dájú ẹ̀pọ̀ ah ẹ̀rù pínta yẹn a máa gbé nǹkan yẹn lọ يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ربكم إن الله عليم خبير àbáwá sọ̀rọ̀ tí wọ́n yá àyà kan nínú àwọn àyà ní ṣúra tí wọ́n náà rí yá yíwá nọ́ọ̀sì torí yá yíwá nọ́ọ̀sì lọ́wọ́ ń bẹ̀rù ọ̀bọ̀ mo sọ fún ọlẹ́ẹ̀kan pé nọ́ọ̀sù nọ́ọ̀sù ọ̀pọ̀ mọ́kà àwọn mọ́nú tọ́lọ mọ́nú wọn pọ̀ níbo nímọ̀ ah. torí pé yá yíwá ti lógbe má ma rọ́bìsì ma àwọn onímọ̀ kódà pọ́tàkó tí gbogbo 99.9 bá sọ tíwájú onímọ̀ lọ bá sọ ara tẹ̀jẹ́jẹ́ kò gbé kò sọ ní ọsọ àrìn ilmi wayakin ìmọ̀kan ló fi gbé kalẹ̀ wọ́n fi gbé kalẹ̀ ń bẹ̀yìn ni pé sọ́dúrù àì yá kí áyà من ذكر وأنثى olùfẹ́ wọn wá ní àyà yẹn ó nìkan ṣoṣo àfàwà sàyó tí iná ń sọ yẹn o wọ́n ń gbà wá látọ̀dọ̀ àwọn onímọ̀ tó ṣáájú wọn wọ́n láyà kásóńsóńsó yẹn ó ní ṣe màdàní ìdára màdínà tẹ̀ wọ́n ní gbogbo àwọn yòókù kí ló pẹ́ màdínà ni ọmọ màdínà ni wọ́n àwọn eléyìí tí wọ́n lẹ́yọ kan èyí ọmọ abọ́ ní ti ẹ̀ ọmọ àmàkà náà. walakin lam yathbut anna tilka al-aya nazalat bi Makkah kama sayati tafsiruha insha Allah. àwọn onímọ̀ wa sọ pé tó ẹsẹ̀ o ntẹ mú wáyé èèyàn lè sọ tó bá wù pẹ̀lú mà ṣùgbọ́n tá a bá fi mà pàdé mà á mọ èyí tó mọ́ á wà mú èyí tó mọ́ nìyí wọ́n ní ìmọ̀ àwọn onímọ̀ wa sọ pé èyí tó mọ́ ni pé àyà tí a sọ pé mà kíyà nìyẹn sani mákàdé sọ̀kalẹ̀ torí bí ayọ́ àná sọ wá mẹ́ wọ́n ní ààrẹ rí kankan tó fi fún wa yí pé ọ́dá sọ̀kalẹ̀ ń tiẹ̀ ní mákàdé nígbàtá wá tí wá rí páàrí bá ní sọ yí pé ọjà wà nù nǹkan máa ń gbà mí ayọ́ àná rẹ̀ ó ti bákan náà ó ọjà wa bó yọ wá nìyẹn torí pé ní sọ ń bẹ̀ kí ṣe a àwọn gbogbogbò sí náà wọn lọ́nà fẹ́ pí wà náà alùkùránì yá ayọ́ annáṣù àbúdú rọ̀bọ̀n ẹ̀yìn èèyàn ló pè yá ayọ́ annáṣù yá ayọ́ annáṣù yàwòrán tí a ń sọ lẹ́yìn sí pé kan وهي السورة الثامنة بعد المئة بترتيب نزول السور. أنت بنتو سورة الحجرات بنتو بنتو بنتو سوكالي nínú àlùkùránì bọ́lá ń sísọ àwọn àlùkùránì kalẹ̀ a máa sọ 108 108 number wa one one million one one kini sura Quran afa ya one ma afa ni mo bere o ni one for yin ba fo lẹ́nu padà ni 114 ni o ah one wọ́n wá number 1 kí ni ilé wà 108 wọ́n fún a níbẹ̀rẹ̀ yí pé súra yàtọ̀ sí fọ́jẹ́ ní ìyàgàn

wọ́n ní one oh eight ọwá ọgọ́rùn-ún kan àti ẹlẹ́ẹ̀kẹjọ lè lókù tí ó fi parí báwọn okùn mẹ́fà àbí mẹ́fà péré láti kún tó fi di one fourteen abẹ́rẹ́ nǹkan tó ó fi wáyé pé ọwọ́ parí ni ọwọ́ ẹ̀hán. peter t b nozuli sowa látara fara sọ́rọ́ ti mọ̀jádálá ọ̀kọ́lá sọ́rọ́ ti tààrí. tàbá wá ń tò pé níbo lọ́wà ta ló dé lẹ́yìn ẹ̀ ta ló dé lókè rẹ̀ wọ́n ní lẹ́yìn mọ̀jádílà lọ́sọ̀kalẹ̀. bákan náà ó tún sọ̀kalẹ̀ ṣáájú tahrim yá yíwá nàbí lima tó harri wọ́n ló náà wọ́n ní àárín méjì ọ̀ṣáájú súra yẹn sọ̀kalẹ̀ tẹ̀rẹ̀tìbù hábì mushaf àtàtì àwọn ọ̀bàrún. ń tàbá wá ń kà á nínú pé à ń kàyé nọ́mbà súra nù Qur'an mushaf wáyé wọ́n láwọn kà sí nọ́mbà ìfìyà ìpé tẹ̀rìtìbù nùzúl ọyàtọ̀ sí tẹ̀rìtìbù mushaf tẹ̀rìtìbù nùzúl ọyàtọ̀ tẹ̀rìtìbù wáyé tó pé bákan náà ni ó jẹ ni gbogbo màkíyà ni ó sáájú gbogbo màkíyà ni ó bìkíni gbogbo màdàníyà ni ó lẹ ni ó wà ní parí ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ bí wọ́n ṣe tó ọyàtọ̀ rẹ̀ pé màkíyà wọnú màdàníyà náà wọnú kátúngbọ́ yẹn yín náà dáadáa náà. نزلت سنة 90 العام الذي نزلت العام الذي نزلت سنة تسع اه ريبوت تاكيتي اه سنة سنة تسع او اكون ترى في سنة تسع العام الذي نزلت عفوا اكو العام الذي نزلت جواب نكني سنة تسع ọdún kẹsàn-án tí ànábì ṣe ìjírá òun náà ní sóra ìṣẹ́gínní ọ̀sọ̀sọ̀ òbí apé ìparí náà àwọn tí a máa ka àyà Quran pé mélòó mélòó mélòó mélòó lẹ́nu wọ́n ní àyà rẹ̀ jẹ́ eighteen wọ́n ní mẹ́ẹ̀ẹ́dógún méjìdínlógún náà ló wá yà wọ́n ni وهذه السورة هي أول سور المفصل وقيل أوله سورة قاف. ó yẹ pé ọgbà ntọ́ka yìí sẹ́ló sí o sẹ́ló sí o bárakì bá fi wọ́n ní ṣúra al-Hujurati wọ́n máa ń sọ pé àwọn mufassal àwọn bí àwọn onímọ̀ ṣe pín àwọn ṣúra Qur'an mufassal wọ́n ní bo ni bẹ̀rẹ̀ mufassal ti bẹ̀rẹ̀ àwọn onímọ̀ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ mẹ́ ṣùgbẹ́ tó súnmọ́ jùlọ oníká máa kọ́ bẹ̀rẹ̀ láti fi Hujurat tàbí ká kọ́ bẹ̀rẹ̀ láti fi Qaf ọ̀rọ̀ méjì tó gbajúmọ̀ jùlọ nìyẹn kásámà pèsè láti Hujurat nínú ọ̀rọ̀ tá a mọ̀ òun náà ní wípé ìbẹ̀rẹ̀ kí nìyẹn mufassal àwọn àyàtà àwọn sọ́là tó yẹ pé láti bẹ̀ títí dé nas a máa mú ń bẹ̀ kí àwọn àwọn kọ̀ọ̀kan láti fi tẹ̀lé súnà ànábì Muhammad sallallahu alaihi wasallam. تتحدث السورة عن عدة مواضيع تتعلق بالآداب والأخلاق. Súrà yìí sọ̀rọ̀ nípa àwọn oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ àwọn ìwà, àwọn ìṣe, àwọn ìwà ọmọlúwàbí, yàrá ọmọlúwàbí, súrà ọmọlúwàbí, náà súrà tó ó àti àwọn nínú ẹ̀ wá rí ẹjá sọ bí mélòó kan fara nínú wọ́n ní bọ́wù láti lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run àti iṣẹ́ wa àdẹ́wà Muhammad sallallahu alaihi bàbá ní Muhammad ó pè sallallahu alaihi ọ wá kú ó kẹ́kọ̀ọ́ bọ́wù láti lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run ẹlòmíì ìṣáàtù zanni billah ó lè máa rò kúrò sọ́lọ́run ọ̀ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run àbíkọ́ máa wo sí ọlọ́run níwò bàjẹ́ kọrẹ́ nìkan tọrọ lápánis àbí kọwa máa àbí kọwa máa wò pé yọlọ́n kí ilé wa ṣe fọ́lọ́n bá ìpè lọ lápá ọ̀lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run kọ̀sọ́ di kèfèrí ṣùgbọ́n ọ̀lẹ́kọ̀ọ́ ni òníkínú ọ̀lẹ́kọ̀ọ́ ni gbogbo àwọn ẹ̀kọ́ tá a máa ní pẹ̀lú ọlọ́run àtẹ̀kọ́ tá a máa ní pẹ̀lú òjíṣẹ́ rẹ̀ títí ànábà Muhammad sallallahu alaihi wasallam ó ní wọ́n máa sọ fún wa nínú àwọn àṣúra yìí ẹ̀kọ́ àkọ́kọ́ ní ẹlẹ́ẹ̀kejì. àìlèsí ká máa ń bá àwọn àpòkí ìgbè láyé àwọn ẹni bú àwọn ọmọ ìta àwọn jàǹdùkú wọ́n ní tá a bá ríru wọn bò láti bá wọn gbé sóra yọ ọkọ̀ ẹ̀ yàrá tó bá ń wèrè ní ìsìn ó lè ṣe ọmọ rí wèrè ó rí wèrè nílé ẹ̀kọ́ tó ti ń kẹ́kọ̀ọ́ àbí èèyàn kan tó mú kóńkó tó fẹ́ pa ẹnìkan lórí ní ẹni ẹnìkan ní bí ọ̀sẹ̀ mẹ́ta sísìn náà tó ń lọ ẹnìkan tó ń lù náà àbí ìkànnà tó nà tó gbogbo àwọn wèrè kọ̀ọ̀kan náà àwọn ìdí èèyàn a ma rí wọn yálà ní ẹ̀kọ́ tó wà ní o àbí àgàgà tó bá tiẹ̀ wà ń jẹ́ oníṣẹ́ òwò oníṣẹ́ business àgàgà tó bá wà ní campus university àgàgà tó bá wà ti tí èsì ara rẹ̀ bó sì kọlé ara rẹ̀ náà ó lè láládùúgbò tó jẹ́ sí pé wèrè ní ọ̀gá wèrè ní ẹ̀kí ọ̀dá mẹ́gbóná sáwọn èèyàn lára jọǹkàbá yẹn bí ti masíni ó masíni tó aládùúgbò ẹ̀ lọ́wọ́ wá ó sì bí mọ́sìn rẹ̀ ó sì gbólú pé kí ni nínú ẹ̀ tó wọlé ní bíta ló gbé sí orí títì ìjọba lórí páàkì ẹ̀sẹ̀ ẹnu pọ̀ ti ìgànnà rẹ̀ bó sì tún rárá ìgànnà rẹ̀ lásán ìdílé pọ̀ wà ẹ̀rìn kan níbi kọ́ yàrá olè ti ń játa o gbogbo àwọn ọ̀wà tí ó yẹ ká bá lọ́wọ́ ọmọlúwàbí ó lè máa ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ̀ bó láti bá wọn wá ní bó láti bá àwọn òkí ìgbé òkí ń mọ́sálásí ń gbà míì tó jẹ́ sí pé òun ni alátakò gbogbo òfin Islam tẹ́ bá ti tọ́ ń bẹ̀ ìwọ ìmáàmù ọmọ bó ṣe bá gbé sóra ìyá ọkọ̀ wa ń bẹ̀ lórí àsìkò. wọ́n táwọn mùsùlùmí bá tiẹ̀ wá ní mr stanley láàrin ara wọn sóra ìtọ́kọ̀ wa bá ti settlement láàrin wọn ah nǹkan kí bẹ̀ sí inú sóra náà bá ti máa settlement láì ní mú dàdá ní láì sì ní mú ìjàdá ní a sì fi sóra yìí ṣe settlement láàrin wọn ní sóra yìí náà tó kọ́ wa bẹ́ẹ̀ náà ní àwọn àwàdá lò. bẹ́ẹ̀ náà ni tọ́wọ́ wá dé pé ọwọ́ tútù ọ̀ràn kọ̀fẹ́ àtìláwí yẹn sóra ìtàn kọ́ ayé pé ọ̀nà wo lágbà gbogbo tó ń tàn níbi gbógun ti yẹ sí pé kò ní ba nǹkan jẹ́ yóò máa ń fààní wá bẹ́ẹ̀ tá a gbógun tì yóò tún wá máa ń fààní bá àwa tá a gbógun tì bákan náà náà. wàlámi wàá ní sókòrò yẹ ti wàlámi wà sàlá bùsùlẹ̀ àlùkò. sóra yìí tó ń kọ́ alẹ́ kọ wípé a jìnà sí ká máa búra ẹni ká máa fura lóko tí ọ̀dà gbogbo àwọn nǹkan yẹn ti ń dá wàhálà dé láwùjọ ó tú ìtì ẹ̀ النهي عن سوء الظن والتجسس والغيبة bẹ́ẹ̀ náà ni سوء الظن ká máa rorò síra wa wọ́n má ti jí nǹkan ni a pé ọmọlékí ó ni kíní kan ò tí ì bàjẹ́ ni ọmọlékí ó yẹn ni kíní kan ò tí ì sí kíní kan ọmọ kíní kan ni ká máa dábàá burú bọ́sì bó sì ti mẹ́jọ ọmọlékí ó náà bóyá kíní ṣẹlẹ̀ láwùjọ ah mo suspect kíní wọ́n ní suspension ọgbọ́dọ̀ sọ̀ra o suspension I mean suspension ni máa sọ ìyàn lè ro náà o súrà ìlọ́pọ̀ abẹ́ ibi sọ ẹnu rẹ̀ tó bá dá olójú ní kó sí kí ni. Tẹ̀kírù náà bí áfìlì wà ní táwà àtàṣù tàbí. Nínú àwọn nǹkan tí wọ́n tó gbéyẹ̀wò fún wa náà ni pé wọ́n rán wa létí ìpìlẹ̀ wa àti pé ìpìlẹ̀ ń táàbí máa sọ̀sọ̀ wọn scale táàbí máa wọ́n ra wa pé sí ìpìlẹ̀ rẹ̀ yanrantí àbí ọ̀yanrantí kìí pé mo jẹ́ prince ọmọ ọba èmi ni senator èmi ni kìíní ka comrade èmi ni kìíní ka professor èmi ni kìíní ka doctor èmi ni kìíní ka mufti èmi ni kìíní ka sheikh èmi ni kìíní ka imam wọ́n ní gbogbo ilé ofutu òfútù fẹ́ẹ̀tẹ̀ ni kò jẹ́ wájú ọlọ́run ní táàbí wọn sùn wọn ní máa pé owó ètì gan òun náà ní tako wàláhí àṣẹwọ̀ṣẹ sóra iná ló kọ́kọ́ wà wípé ń LLLBOONAABGG gà bàbá náà sáà tó gbogbo ẹ̀ lọ fún ọlọ́bà GFR wọ́n sáwà kálọ fún ọba fún ẹni gbogbo tí wọ́n kà fún ọyẹn lọ́mọ yìí pé lọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tí wọ́n bá ń kì fún ọ pé ọgbòyè báyìí ọgbòyè báyìí ọgbòyè báyìí wẹ̀ máa ṣẹ́ẹ̀kì takuwa rẹ o tó bá ti rí pé ọmọ kùúbì kan náà ẹ̀sìn ọlọ́run yà á tẹ̀lé bá pé ó tó tó tó ẹ má pè má ẹ má pè má ẹ dákun ẹ má pè má má bàtẹ́ mi jẹ́ ó ti kọ̀ fún akpẹ́ má pè má o tò nítorí di eléyìí wọ́n ní súrà ìtún kọ́ wa lẹ́kọ̀ọ́ eléyìí náà wípé a fi níwà tẹríba níwájú ọlọ́run a fi máa bá a ti mà. wọ́n ní súrà yìí náà tún kọ́ wa wípé ìyàtọ̀ ń bẹ láàrin ìsìlámù àti ìmán bákan náà. wọ́n ní wọ́n tún sálàyé pé ìmánì gangan ìtumọ̀ rẹ̀ wọ́n sì fún alọ́wọ́ lọ́wọ́ hàn nínú àti. إلى الآية الأولى بعد هذا التنبيه صحيح هذا اللحن، أيوه لنأتي لنأتي إلى لنأتي إلى الآية الأولى بعد أيوة. هذا التنبيه لين بدأت وقت تأتي قلم ولا تأتم تتواجه أفهم لو إلى تتو إلى نجو ولا إن شاء الله تعالى. أبي بسنا آية كان قل وصفيا يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم ولكن قبل ذلك ولكن قبل ذلك أتوا بآية يو نأتي إلى هذه النقطة إجازة كمسي كني كمسي أنا يعني كمسي نقطة إجابة كمسي كني وهي المناسبة بين هذه السورة وبين التي قبلها وهي سورة الفتح. wọ́n yà àṣepọ̀ tí mẹ láàrin súrà yìí àti súrà tó síwájú ẹ̀ sí kòránì ẹ̀ súrà wo ló síwájú súrà tó lójú rẹ̀ má sọ lórí ìyẹ̀wò fún ara rẹ̀ mo fẹ́ owó dáadáa fún ara rẹ̀. súrà tó lọ́kàn tẹ́mọ̀ pé ayàtọ̀ kan yàrá súra náà lọ́wà àwọn onímọ̀ àmá sọ pé wọ́n máa sọ́dí àárín yẹn tẹ́ jẹ́ sí pé wọ́n gúdù pọ̀ nǹpa nǹkan yẹn àwọn máa fa wọ́n ní kò sí súra méjì tó tẹ̀lera wọn tí ò ní tí ò ní tí ò ní ah, a ṣe tó wọn wà wò pé tó ara wọn so so àti kìí sáàrin lọ́wà kìí sí bẹ̀rẹ̀ lọ́wà ìparí suratul Fatihi náà lọ́wà tó fi yọ wáyé pé connection yẹn ní agbára púpọ̀ wọ́n wá ní káwò wípé kí ni tí ń bẹ láàrin kíwù kíwà báyìí. anna akhir al-Fatih al-munasaba bayna hadhihi as-sura wa bayna allati qablaha wa hiya suratul Fatih. أن آخر الفتح ثناء ومدح لهذه السلة المباركة. أوكي أوكي. أن آخر الفتح ثناء ومدح لهذه الثلة المباركة وهم أصحاب نبينا محمد صلى الله عليه وسلم ولم يرى العلماء في القرآن أعطر الثناء أعطر الثناء لهم منها فقال الله تعالى آه نقاري وأنا سوف أعرف تابع له سورة ọlọ́run ròyìn àwọn àṣàbí ń bẹ̀ rọ́bí ọlọ́run tààrà rẹ̀ ní ìròyìn tó sí pé kórí ẹlẹ́gàn ọ̀fọ́dànù fẹ́ni tó bá mọ̀ tó máa yà ó tó bá tẹ́lẹ̀ nìkan tí bá ń sẹnu pòrò pòrò pẹ̀lú àwọn sàbí ẹ̀kà káyà fún tó bá ikú bá gbọ́ yé ó ti tó àwòsàn ọba ìmọ̀ tó wá sí pé ààrẹ rẹ̀ ó ti kọjá tí máa gbà lẹ́ẹ̀kà àyà fún tí ò ní wòsàn wọ́n bí àyà náà olúwa sọ pé wọ́n ní àsìkì ìsànlẹ́bí ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ńbẹ̀ sọ̀rọ̀ bá wà ní ṣùgbọ́n kí yíò ó lè bá lágbára ní àti kọ́kọ́ dárúkọ ànẹ́bì ńbẹ̀ sọ̀rọ̀ bá wà ní wọ́sà Muhammad lọ́bẹ̀ẹ́ rẹ̀ wà náà Kùránì mú wá tó jẹ́ pé lọ́bẹ̀ẹ́ rẹ̀ àbá sọ̀rọ̀ àfà Muhammad ah wọ́n ní kì í ṣe wọ́n ní torí ọlá tí wọ́n fẹ́ gbé báwọn sàgbé ni àwọn ni nínú tẹ̀síìrù míì táwọn èèyàn máa túmọ̀ ayà wọ́n túmọ̀ ayà wọ́n ní oní tí kì í bá ṣe pé ọlọ́run ọba pé ọ̀sánàbí lẹ́yìn Muhammad sallallahu alaihi wasallam tí kì bá ṣe bẹ́ẹ̀ ni ìròyìn tí a ń ròyìn àwọn ẹsẹ̀ àbí ń bẹ̀yẹn ó ti fẹ́ sọ wọ́n di gíní ànábì ọlọ́run yáàfi ní yáàfi wá di pé muhammadu rasulullah bí mo ti fẹ́ pẹ́yìn tó lẹ́yìn muhammadu rasulullah kò sí rasulu máa wo ẹ̀kà máa gòkè lọ lásán ó ní muhammadu rasulullah èyí tá a fẹ́ lò wá ní دعاهم فأنتم فأنتي يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود òkè kan yá gùn àwọn abẹ́gbẹ́ lọ́sọ̀tò ẹlẹ́ẹ̀kejì إن أخرج شفعه فآدره فاستغلظ فاستوى على سوقه يرحب الزرع يغيظ بهم الكفار. àwọn onídùúrà náà mọ̀mìnú náà ni ọ́. يعجب الضراع وبه الكفار وعلى الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وأجرا عظيما Wọ́n ní pípọ́n tí wọ́n pa àwọn tàbí lé ń bíbà ìtàn, kò sááyà ní ọmọ áyà tó fún àwọn tàbí ní àwọn qualification báyìí tó tó áyà. Máa wò ó, mú ní wà láti ní àmá àwọ aṣídáwò alàkùnfààrù ní kúkúrú bẹ̀yẹn, ó ní rúhà máa رحماء بينهم رحماء بينهم yóò ní bàbá àti ìyá gan àti àbí bàbá àtọmọ àtọmọ àti bàbá àbí ìyá àtọmọ àtọmọ àti ìyá kí wọ́n tó gba ruhamau ó sì wàhálà ta ni ànábì sọ pé man la yarham kí ló fa sábàbí hadithi ni bàbá àtọmọ bàbá àtọmọ tí èsè kèfèrè tó gba islam man la yarham wọ́n aláwọn àṣàbí rọ́hà máa ròyìn àkọ́kọ́ nìyàn tó bí àbájẹ̀ ròyìn èèyàn yọ máa wú àbájẹ̀ àfá ní ìsìn ah àfá ìdílẹ̀ àbájẹ̀ àfá ó ní wá yìí bẹ̀rẹ̀ máa sí lọ́nà sí yìí Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Kùránì ń hó lórí ẹni. Kùránì ń hó lórí wọn tààrà. Gbogbo ìwàyà. Gbogbo ìwàyà pátá. Iná lọ́lọ́run tó yé. Iná lọ́lọ́run tó yé wọn. Gbogbo fíkú gbogbo màdáhìbì lọ́mà. Gbogbo màdáhìbì lọ́mà pátá ni wọ́n mà. Ọ̀ máa kọ́ sí ń tẹ̀, ọ máa sapá láì lórí ẹ̀ tẹ́ bá wá tọ̀ wọ́n bí lóga rọ̀ bí yá. bẹ́ẹ̀ bá tó dán wọn wọ́n bí lóga náà. àà sí bàbá yìí yẹn o. ẹ̀sùn bá wọ́n bẹ̀ ní bí. bẹ́ẹ̀ tí wàá pé tá sọ báwọn tá parí tẹ̀síìrì tá sọ pé táàbà sọ míì lẹ́yìn ẹ̀ tábàpàdé tẹ̀sí tí bá ń bọ̀ lẹ́yìn tí wọ́n wà wájú ni àwọn àwọn olówó wọ́n ní ọmọ ẹ̀dá ádámà ẹjọ́kù ọmọ ádámà a nílò wà máa rí wọ́n máa gbogbo tọba tí rí jọmọ èèyàn gbogbo bàjẹ́ ọ bàjẹ́ tí ó sì kí ni ọ bàjẹ́ ọ nígbà tó lọ́rùn yìí wọn pé rúhà máa wọ́n ní túnmọ̀ rẹ̀ ní pé ìwà wọn dá tán láàrin ara wọn ó wá kẹsẹ̀ ó wá mọ̀ pé sí wà láàjẹ́ lásán ni ẹ̀sìn gangan ní ìwà Yorùbá ìwà pọ̀lẹ́sì ẹsọ̀ di àdájọ́ àárọ̀fà ní ẹ̀sìn ni wà ṣùgbọ́n ara wà ní ara wà ara ẹ̀sìn ni ara wà ní ara ẹ̀sìn ni ìwà wà wọ́n wá ní wọ́n ròyìn wọn níbi ti wà rúhàmá rúhàmá wọ́n wá kẹsẹ̀

wọ́n lọ wádìí ẹ̀ ní ọba bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni àpé Jábá sọ fún yàn pé náwó náwó ni. A sọ fún wọ́n lọ ọ̀dọ́ rẹ̀ òbí nà kọ́ wá sọ fún mi padà. Bí ẹni bọ́lá ń sọ fún wa pé ẹ àwọn tàbí yẹn lọ ní tó fi wù kámẹ́rà máa wáyé wọn. Rúkà á ń lórí ni wọ́n fi tó ti ń gbin?

ó forí balẹ̀ lọ ohun sì ní lámbẹ̀ bí wọ́n sí máa ń sùn lọ́tọ́ bá ti fa sùn. Súnmù bẹ́ẹ̀ bá wá gbà bẹ́ẹ̀ bá lè lọ wò wọ́n ẹ̀yin tí ẹ fẹ́ máa ṣàfihàn tó wọn ọ̀dà ẹ wojú wọn tẹ bá rí wọn. sí máa ń rún. sí máa ń rún mi ojú orí mi adárí lójú. Hmm, kìí ṣe iwájú tó dápá jù náà sọ o ọlọ́run ti sí ni pé bẹ́ẹ̀ bá ti ní abẹ́tí máa rí pé ah, ìmọ̀lẹ̀ ń bẹ lójú àwọn kìíní. látàrí sojú òtún náà ni pé a ah, rí pé ìmọ̀lẹ̀ wà lára ojú òtún ọlọ́run fáwà náà mọ́lẹ̀ o má fojú wa lójú dúdú o àwọ̀ wálé dúdú ìwọ ọlọ́run tó dúdú wọ́ funfun dáadáa rẹ̀ ẹjọ́ mọ́lẹ̀ o náà mú àwọn arígbà tí wọ́n pọ́n wọn ń bẹ̀ wọn tẹ́ bá fi wọ́n lẹ́ èèyàn lèèyàn máa jẹ́ o àwọn ni wàlá máa kánú kàdáàrí wọ́n máa kánú kàdáàrí tọ́rọ̀ bá rí báyìí wọ́n nílò kí a ṣe kájá wọn lọ́rẹ́ díẹ̀ kánà wọn pàṣẹ díẹ̀ kájá wọn lè kánà díẹ̀ káṣe káyì fún wọn díẹ̀ kásọ bí tí wọ́n kù sí díẹ̀ táà sọ fún wọn wọ́n yáyọ̀ pọ̀rọ̀ فتزل أقدامهم عن الصراط السوي اللهم صل يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. Ọlọ́run wa ń sọ̀rọ̀ ẹ̀yin náà ẹ̀ṣọ́ra o ẹ̀mọ́ torí pa ròyìn àsopọ̀ ti mẹ́lá ní sóràtòlù fàtì àti sóràtò òzòrà ńgbà pàwọn àtàbí lókè wọ́n gbọ́dọ̀ pé wọ́n sákèésì náà sálẹ̀ kọ́mọ́ bá jẹ́ Ah, ọwá ní látò kọ́ di mú níbi ayà alákọ̀ọ́kọ́ tó ń bọ́ bí ayà ẹlẹ́ẹ̀kejì kí ló tó ń sọ pé àwọn tí ń bá sọ̀rọ̀ jọ náà àwọn Abubakar náà ni o

nọmba wán tó kọ́kọ́ wọnú ròyìn suratul Fatihi yẹn ruhamau bainahum nọmba wán àti nọmba tú tó kọ́kọ́ wọbẹ̀ àwọn gan ní sábàbí tí wọ́n ní ayé alákọ̀ọ́kọ́ ìfẹ́kẹ́ni tó ti sọ kalẹ̀ ọ wà nù Sahih Bukhari أن عبد الرحمن أن عبد الله بن الزبير قال عبد الله بن الزبير ń sọ fún àpárabàrẹ̀ kọ́ gbọ́n tó fàáyàn wọ́n ní Abdullahi bin Zubair ń sọ fún ayé pé òun gbọ́ sallallahu alaihi wasallam pé أنه قدم ركب من بني تميم على النبي صلى الله عليه وسلم. àwọn يا kan wá bá nàbì mọ́dínà jọ́nà صلى الله عليه وسلم. فقال أبو بكر. tòun وادي. wá dé tí yẹn bá lè dé báwọn gíragíra tí wọ́n dé gíragíra gíragíra tí wọ́n gba Islam tí wọ́n ṣe Islam tí wọ́n bá ń lọ padà àìnáàdì gbọ́dọ̀ yan ìmáàmù fún àbí àmírù fún صلى الله عليه وسلم. wọ́n wá sí wọ́n sí gbogbo tí wọ́n ṣe mú bí wọ́n ti wá rí wọn báyìí kí a lọ tẹ́lẹ̀ abubakar wà lọ fún ànábì mímọ̀ sallallahu alaihi wasallam pé ní gbangba náà ni ó ní amírí kọ̀ọ̀kọ́ àbínàbá àbẹ́bí tẹ́sọ́wà ó ní wà nábì kọ̀ọ̀kọ́ wọ́n náà rí bẹ́ẹ̀ èèyàn ní jẹ́ báwọn wọ́n sì ròyìn tàbí yẹn wọ́n ní ọmọ ogun jàlá yìí

သူရင်သူဆိုတော့ရေးဆိုင်အင်းအင်းကအင်းကလမ်းဘာဝင်အောင်ဆက်တော့စီရောရေးဆိုင်ရ yóò sáyé o. Bàlámẹ́lì àtọ́ àmì hàmì. Ah, Umaru wa ń sọ ah, wa nàbì sallallahu alaihi wasallam. Ah, akọ́rọ̀hùn ni ó ní ọ̀yàn, kò sí kìíní kejì wọn tí ìsakọ̀gùn. Akọ́rọ̀ ah, ọmọ pé ìjò kan jẹ́ bá wọn, àbí? Ẹni pé ní a bá sọ̀yàn ló bọ́ náà ní ọba ọba báyìí ọgbà ọmọ pé nǹkan ẹran tó yí náà ń pè ní wọ́n ní Umar akọrọ ní akọ́rọ̀ nìkọ́ ọ̀yà ya Rasulullah ibi tí ọ̀rọ̀ ti wá délẹ̀ ní Abubakar ilà tó bá Abubakar ní àká ó ti ẹ̀dá kẹ́ná wọ́n náà lọ pé ah, ah, ah, ọ̀sáfẹ́ takò mi wọ́n wá pèsè ọmọ Yorùbá wọn pé àwọn èyí sì fi ara wọn

abubakar ní ìwà ọmọ rọ́bí aláwọ̀ tààrà ní ó ní ìwà ọmọ rọ́ a máa àbáta ilá kìí ṣe pé ráàyí ló mú wá ẹlùmí àmà mú ráàyí wà ń gbá ẹ̀rùn tẹ́bí kìí ṣe ráàyí ga lọ́fẹ́ mọ́ wọ́n sáfẹ́ tapọ̀ ẹ̀ kọ́ máa sọ máa sí wọ́n ní jẹ́ wí yẹn wọ́n ní kìí ṣe bẹ́ẹ̀ wọ́n ní báyìí mọ́ pé wọ́n ní ìwọ sọ pé ǹgbà mọ́ sí ìkáyà wá ọwá ní ọmọ rúfún kàtà Abubakar bá ń sọ fún ọmọ rúfún mọ́ ààrẹ tíá wọ́n tó dá ìgbìyàn sí yapa ẹni nítorí náà láwà sọ pé àfà àtàfà kan sọ̀rọ̀ kẹsìlá àwọn ọmọ kí wà sọ jíjà pẹ́pọ̀rọ̀ mọ̀ tọbárọ ọmọ tọbẹ́pọ́rọ ọmọ sí ìtọrọ bídí bidi àtọrọ bídí àsúnà ọ̀tọ̀ lílò ìmọ́rọ̀ ọmọ pé báyìí báyìí mọ́ lọ báyìí wọ́ lọ asọ di wahala a lè bi sọ̀rọ̀ wa ṣùgbọ́n kan wa ó tutù síra wa níbi ìmọ̀ni o tọbẹ́pọ́rọ òdodo sí kìíní kan

tí wà bá kí sórí nù mí ìmí ma nù mí ju ọba kì náà tẹ́lá pé máa rátà ilá fìláàfì ó náà pé máa rátà fìláàfàkà máa rátà ilá fìláàfì máa rátà fìláàfàkà àà bẹ́ẹ̀ náà ló sí ń jò ní náà ẹ̀rí máa rọ̀ yà ní ọ̀rọ̀ bá ń lókè ìgbè àà kíni kíni kíni sí kí má sọ̀rọ̀ máa ní nígbà tí wọ́n márùn sọ pé àà tí wọ́n á dojú ní títọ́bá tí wọ́n á sọ̀rọ̀ àgbọ́dọ̀ ọ̀rọ̀ àgbọ́dọ̀ orí nǹkan kan máa ní àbúkọ́kì náà sọ pé sí ni ah, a máa sẹgbẹ́ rẹ àà fọwọ́ ah, náà àwa láti wà pẹ̀lú ànínábì tó dé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yẹn bá bẹ̀rẹ̀ sí jáde kì í sọ̀rọ̀ tó takò sẹ̀rí àwọn ṣùgbọ́n ọ̀rọ̀ ìjọmi èèyàn tó náà bá tọ́ ma sáré ìdánáwì ní ìsìn lọ́wọ́ àti tẹ́mù hídìmù sáà àwọn àbí ẹwọ́ mọ̀ sọ pé dódódó kí sọ́fò lọ́wà ní ọmọ sáà wọ́n jókòó jókòó jókòó jókòó à ń sọ̀rọ̀ wọn náà sọ̀rọ̀ ọmọ èèyàn ní ó sì ti fẹ́ lẹ́sí kún lọ́mù òdodo jù wọ́lọ̀ ó ṣe é ṣe o bóyá ó gbà á jù wọ́lọ̀ ṣùgbọ́n bọ́ máa dàmà sí rí nìyẹn ẹ̀yin náà ti tò wọn náà fẹ́ rí bí ẹbí tẹ́ jù àti lẹ́yìn náà ó sì ń bẹ́nu wọn ó wà á kọ́ omi báàbì kó lè bá àmọ́ báwọn máa yọ pé torí bọ́ wọn wáyé ti gbé iṣẹ́ gbé wọn ẹni tó jù ọlọ́wà ń lọ

واتقوا الله إن الله سميع عليم àwọn yáà yọ ẹlẹ́bí náà á mọ̀nà ń àwọn tó kọ́kọ́ wọ ọbẹ̀ àkọ́kọ́ lálẹ́ ní nígbà táwọn méjèèjì bá wà wọ ọbẹ̀ táwa làwà ó yá gbogbo wa láwọ ọbẹ̀ yẹn wọ́n dì mú ẹ má ṣáájú Ah, ṣé ẹ̀yin ni wọ́n wá wá Abubakar nígbà tí wọ́n wá Abubakar ṣé wọ́n ní àwọn wá fúdù bá ní tẹ̀mí mi wá wá Umaru ìṣẹ́ wọn mọ́ pẹ́ ìwọ́n ní Rasulullah ní àbí mi ọlọ́wọ́ ní láàtò ẹ máa sẹnu yín ní bọ́lá gómìn bí òfin ọlọ́run àtòfin ànábì ẹ má kọjá àwọn méjèèjì láàtò ọdínmú láàtò ọdínmú ẹ̀yìn àdáyé láàrin wà sórí wàtàkùn ثم آية ويحتجاز وكفنا في هذه السورة كم مرة ورد فيها النداء يا أيها الذين كم مرة ورد فيها النداء يا أيها الذين آمنوا أمل يا أيها الذين آمنوا وأن سورة أمل الجماعة خمس مرات ما مغفرين من سورة الحجرة يا أيها الذين آمنوا وفي برير بان وفي برير بان في الليل بان ọya alákọ̀ọ́kọ́ wọ́n ní gbogbo àwọn kọ́ káfí wàhíyà wàhíyà mùsọ̀dára tó ń bì náà ẹ́ wàhíyà mùsọ̀dára tó ń bì náà ẹ́ بعد يا أيها الذين آمنوا أوريت أنت يا أيها الذين آمنوا في هذه السورة سائرها مصدرة بالنهي سائرها سائرها مصدرة بالنهي wọ́n ní gbogbo majority gbogbo yáyọ́ làdínà mara àrùn yẹn lẹ́yìn ìgbà tán ti yára lọ́dún tán láàlọ́tẹ̀ kó lè bá yíwa dáadáa ìjáwọ̀ náà alákọ̀ọ́kọ́ ayàtà wà náà pé yá ayyuhallẹ̀ nínà àmàlò látùkọ́ jímò bẹ̀yà yàdá ilá àríwá ọ̀sùnrin. àyè márààrún ìkan wà láyà alákọ̀ọ́kọ́ ìkan láyà ẹlẹ́ẹ̀kejì ìkan láyà twelve ìkan láyà kẹfà bí ẹlẹ́ẹ̀karùn-ún wà ní ìgbọ́lọ́ ní tiẹ̀ àyà kọkànlá náà tó wà ní àyè márùn-ún tó wà rí pé majority ẹ̀ ní lẹ́yìn náà lágàdàgbà alákọ̀ọ́kọ́ ẹ̀ náà ìbẹ̀rẹ̀ yìí alákọ̀ọ́kọ́ قل يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله آية يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي آية يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yẹn olùgbé lálálálá ni ó ní ìtọ́wà ní àyà lẹ́ẹ̀kẹfà àbí ó ní ya ayúwà lẹ́yìn àmàlù ìrìnàjá àrùnbà tí ó mú ìlàbá ìrìnàjá ìyanu. ó rí bí òní òsì láńbẹ̀ irun lọ́tẹ̀lé ń tiẹ̀ irun já àkúnfà tọ́ mú bẹ ní ìsinmi pé فمن تأملها فمن فمن تأملها علم أنها لله أمر من الأمر. إليه كان تعويضا ولا يكفى إليه كفى تنجا أم فاسقنا ولا ما في توبة ويسدا دوري في النهي من Ayé látàkùn bàbá bá ìfàsìkè. Àwọn ni ẹ má gbà lá ẹni ẹni ń já àkọ́ńfàsì kọ́ńbìnà bàyẹ̀ ń pàtàkì. Ayé látàkùn bàbá àmbá ìfàsìkè. Ìtumẹ̀ nù, alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ńlẹ̀ ni pé à ń tò sí ibú kọ́ọ́mọ́ bí jàhálà ẹ̀yìn. ayé ìjẹ́nibú ìsọ́gbàdà kọ́ọ́mí wọ ìjẹ́nibú nàdàmà. bẹ́ẹ̀ náà ni fàtúsìbìhù àlámà fàátún ayé hàtà látàn dàmù ayé fàtúsìbìhù ànàdàmù. هذه هي الأشياء الموجودة في هذه الآية يعني ìtún túmọ̀ sí àní pé náà yìí ló ná bí ò tiẹ̀ wá sọ̀rí ha a mọ̀ واجتنبوا الندامة الندامة نعم أو أبوس الآية أنا تجاسك يا أيها الذين يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم قل وأنا مقبل إذا نيمان أجل ثم آية لك torí kó tó di pé bóyá eh, àlàyé lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ yóò máa jẹ́ kọ̀ọ̀tọ̀ náà ó sọ fún apé olúwa sọ pé yá ọlọ́ni mo pẹ̀yìn tẹ́ ní ìmáànì ọlọ́ni mo pẹ̀yìn tẹ́ ní ìmáànì tí ìmáànì yìí tẹ́ tó fẹ́ kọ́ máa gòkè lọ ẹni pìlẹ̀ ní ìmáànì lọ́wọ́ yẹ́mọ́ ní ayọ́ ẹlẹ́bí náà àmànú àwọn tí ń pè láwọn mùsùlùmí òdodo ah, èyí sí àwọn bẹ́ẹ̀ ẹni tí ọ̀lẹ́bọ lẹ́rù ní pè ó يا أيها الذين آمنوا ọlọ́run mo pè ní bí a ṣe pè wà náà lè kọ̀rán nínú àwọn ashraf nìdá àti láhìn azza wa jalla fil Qur'an al wọ́n nínú àwọn pípè pípè tó lọ máa ń pè wà náà lè kọ̀rán tó dáa òun náà ni kó pè á pẹ̀lú wáṣùkò ìyá ayé wa lẹ́bí ìgbà míì ó lè pè wá náà táwọ̀ ọbẹ̀ náà wà ní ayé wa náà yá جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى وهدى ورحمة للمؤمنين. قل يا أيها الناس أما دعنا سبما آني في بوبينو دعم به. torí bọ́lá ń ti máa fi yá ayọ́ àná sùn gbà mí ó ti ṣe kọ́ yẹ́ pé àwọn kèfèrí lómìnir ń bẹ̀ ń gbà mí ó sì lè bájá sí pé àti mọ̀mìnì àti kèfèrí ló pè ń gbà mí a ma dáńgbẹ̀ náà ó sì lè gbà ní yába ní ádámà alámà àhàdé lẹ́yìnkùn Ó sì lè kùwà ní yára lìkìtà lóní yára. Yára àmàlà lìkìtà lè ṣe látùká àdúrà bí i إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده. يا بني إسرائيل مروا بجواب يا بني إسرائيل في أوسيمة إسرائيل النبي الله من جبهم. àwọn ènìyàn ọmọ Yakubu síbèjọ ọmọ Yakubu ní ọlọ́run kó sí mi lọ́mọ Yakubu ọwá sọ Ọlọ́run sí alọ́bà Yakubu, àbá ni Yába ní Síráìlà náà lọ kọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí ó sì ti palàbá ẹni pé àwágá ń bá rí, àwọn ọmọ Ísírẹ́lì náà ń bá rí, ọmọ pé Ìsìráìlì Yakubu nìjẹ́rọ. Hmm? Ànábì ńlá, tó jẹ́ ti pé ọmọ rẹ̀ pọ̀ lọ́kùnrin lọ́kùnrin lọ́kùnrin tẹ́ ọlọ́run tọ́lọ bá sọ pé yába ní ìsìláìlá yába ní Ẹbá ti pè wá bá náà ẹjá mọ̀ wà àwọn náà bẹ̀m̀bẹ̀ òṣùgbé tó dáa jù fún wa. Orin tá bá sọ pé yá ayọ́ àlẹ́bí àmàlú. Yá ayọ́ àlẹ́bí àmàlú. Yá bá wá bọ̀ pé ayọ́ àlẹ́bí àmàlú ó yẹ ká mọ̀ fún ọkọ̀ tó níyì púpọ̀ ni. Excellency. Àwọn ọmọ pé wọn náà sọ báyìí pé yẹ ẹ̀sà Excellency. Ah, tí wọ́n sì tó bẹ́ẹ̀ àṣíjá fi ń pà ní ayọ́ lẹ́dínà wọ́n ní ọlọ́run mọ̀ pé a lè parí ṣọ́ábìlì ìmàn a lè pé tán ṣùgbọ́n fẹ́ ká máa gòkè bọ̀ kátà máa ṣiṣẹ́ ń lọ́nà wọ́n ní ayọ́ lẹ́dínà àmànú ìtumọ̀ ẹni pé ẹ̀yin mùsùlùmí ẹ ya ayọ́ lẹ́dínà àmànú amanu. Wọ́n pè yín o ẹgbọ́n tí mo fẹ́ sọ fún yín o tí mo fẹ́ sọ fún yín wọ́n ní ní o látò kọ́dímọ̀. látò kọ́dímọ̀ lẹ́yìn ayẹyẹ ilá ìwà ọ̀túnrí. ta lẹ́yìn iná kí lẹ̀ ń jẹ́ mú mi ní sí ẹ má gbórúkọ lérí bíi hárahára ẹ má jẹ́ orúkọ lásán irọ́ lásán pẹ̀lú orúkọ yín. látúbọ̀ tí mo bẹ̀yìn ayájá ìlà ìwà ọ̀sọ̀rọ̀. bẹ́ẹ̀ bá ti ẹ̀ ń sin tí mo sọ pé ẹ má ṣe pẹ̀lú àwọn ẹ̀dá míì tí èsì mi àbánábì mi ọ̀rọ̀ yín ò bàjẹ́ bá dánwò pẹ̀lú mi àtòjíṣẹ́ mi ti yán bàjẹ́ tán. látúbọ̀ tí mo bẹ̀yìn ayájá ìlà ìwà ọ̀sọ̀rọ̀. ọ̀nyọ́nù sùn síbi alukur'ani ó ní alùkùránì kọlá lò àlò hadithi wọ́n ó ní ìkanú ìlọ́fẹ́ lò tọ́ bá ti lè ṣe bẹ́ wọ́n ní kọ máa sọ pé láàá wípé àkídà rẹ ọ̀gbọ́dọ̀ mú lọ́dọ̀ ẹni kankan jù alukọ̀ránì àti kíni lọ àti sunna. Láàtú pàdébò bẹ́yìn ayẹyẹ nílá ìwà ọ̀dùn lé. Wọ́n máa kídà nínú kọ́là ṣe àbí bàbá kí òṣà kítọ̀ àbí kankan yẹ̀wò. Àbí náà kìlópẹ̀ ìlátàlájá. Wọ́n máa kídà rẹ̀ ń bẹ̀yẹ̀wò wọ́n ní láti ọ̀bọ̀lọ̀ mú àdíọ́kà ìmáni rẹ̀ ń bí nǹkan ní ìlú tọ́lọ mú wá àbíkà ìnábì rẹ̀ mú wá lọ bákan náà ń bí ìjọsìn tọ́wọ́ máa sìn yálà ẹ̀rùn rẹ̀ ní ájì rẹ̀ ní ààwẹ̀ rẹ̀ ní à ẹ̀yìn tẹ́ ń fi ẹlmọ̀lù fálàkì tẹ̀sí máa wẹ̀ ọlọ́run Láàtò kọ dìbò bẹ́yìnà ẹ̀dẹ́bí láàrin àwọn sórí. Ẹ̀dẹ́ ń tí ti àwẹ̀ kalẹ̀ àtọjọ́ ọ̀túnú kalẹ̀ kí n tí tẹ̀rí àwí ó tó dé kí Kùránì ò tó sọ tiẹ̀ kí àdìsò tó sọ tiẹ̀ tẹ́ ṣáájú kìtàb ẹ̀dùn gba wá ẹwà fàtẹ́kì ẹ̀tọ́ wọn fàtẹ́ ìkí kí ni àdí ọlọ́ni. Bí máa sọ fún ọ pé lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí ìsìn tọ́wọ́ lọ kí á sọ̀rọ̀ tàràwí ìmẹ̀. Àbí, ẹ̀dà ní àásámú àbàtọ̀ fún àgbé àní òsì tí ń jà ní àásámú wọ́n sọ pé kí bá bàbá wá ti ń ṣe ní káyà fún agbé wọ́n tún wá kéde wípé náfìlà tè ní ọ̀pàá mẹ́wàá rárá màmá rẹ̀. Lọ́rọ̀ tó wá

ibi àdíjọra wá náàbí ànábì yàtọ̀ sí tiwa ìtàwọn èèyàn jẹ́ wa tí ìsànájú ọlọ́run lò tí wọ́n fi escape tí wọ́n fi bọ́kù bí iná làwọn máa lò sí ìtìlẹ̀ wọ́n máa kà ẹ̀sọ̀ fọ̀pọ̀ lọ́wọ́ sọ pé ó ti lọ nìyẹn o ọ wà máa tún láti kọ́ ti látùkọ́dìmú áwú látàkọ́dàmú tàkọ́dàmú ìbílẹ̀ ní tàkọ́dàmú. látùkọ́dìmú bẹ̀yìn dáadáa nílá ìwà ọ̀túnrẹ́. wọ́n ní ẹ̀ má ṣáájú ọlọ́run máa. látùkọ́dìmú bẹ̀yìn dáadáa nílá ìwà ọ̀túnrẹ́. ẹ má ṣáájú ànábì máa ń bí ẹ̀sìn ẹ lè má ṣáájú wọn lọ ayé o ẹ lè má ṣáájú wọn lọ́nà ayé o ẹ ah, àkùsí wàhálà sáà tí wà máa sáájú wọ́n lè ayé náà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì gun pléènì ẹ̀wọ̀n ọ̀bú àti yẹn àbí wọ́n gun káàgán adámbèlè pléènì ànábì ló fáàrin ayé nu àwájẹ́gínú àti sáájú nú ayé lọ́mọ̀ wọn ò sì diwa lọ́wọ́ yẹn ṣùgbọ́n ẹ̀sìn ẹnìkan béèrè pé bóyá bí ní àdúgbò mi ó ní kí ló dé tó jẹ́ mú nítorí pọ́ lálùbáríkà nítọ́bá lálùbáríkà ẹ̀ ní máa rinovate ṣùgbọ́n in tí ọ̀bà lálùbáríkà lóṣooṣù lẹ́ẹ̀mà tún sí yóò ti máa sá mú ní kí láfà ó ní ọlọ́run gan fún ara rẹ̀ níjọ́ tó dáyọ́ ní àdúníà malọ́ọ̀nà àdúníà malọ́ọ̀nà ó wọ́n ní ayé kò ní dúró yọ́ ma sáàni èlò ní wọ̀nyí lọ́nà ìsìn bóyí owó ìṣẹ́lẹ̀ 50,000 naira ni àbí 70,000 naira ó sì kọjá ẹgbẹ́ ẹgbẹ́ ìgbà tó bá àbí àfáàgbà 70,000 naira ẹgbà ní tó tó ẹgbẹ́ a àmà àgbà 700 ní ìsìn ndóbin aṣọ mélòó ló ní Abdul àbí ni aṣọ rẹ̀ pọ̀ bóyá mẹ́sàn-án ló ní àbí mẹ́wàá tọ́ ẹgbà ní àwọn tiẹ̀ ti gbó gan owó ò sí ní o tó bá wà ó ti parẹ́ o hmm. àbẹ́ẹ̀kọ́ òun náà ti sọ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni àbí àbí mọ́tò ti ní àbí àbí tó bá wà ní ìjẹ́ ti parọ́ mọ́tò àbí ẹ̀ apá wa ará ìkàláyà mọ́ ma pé tí kì ní ìbáwà dáadáa bóyá gbádá ni àbọ́bá sì ti bá sọ́nà sátọ̀ نقسم ẹ̀sìn ẹ̀sìn ìyẹn tí pé bídíà ò wọlé kí bídíà ilé ayé fúnra ìgangan kí ló bídíà yẹ bídíà láyé a máa túnṣe túnṣe túnṣe náà ṣùgbọ́n ẹ̀sìn alálùbáríkà ò gbọ́dọ̀ yípadà wọ́n ní dìní yẹn wọ́n ẹ̀ gbọ́dọ̀ ṣáájú ànábì ẹ̀sì bọ́dọ̀ ṣáájú ọlọ́run. olùwà fáwọn amòmìnira àkọ́kọ́ ní wọ́n ní bí ìtọ́jọ́ sí pé bẹ́ẹ̀ náà lọ wọ́n ní wọ́n sọ fún abẹ́ ìwọ náà قل لا تقدموا لا تقدموا بين يدي الله ورسوله akẹ́kọ̀ọ́ mímọ̀ ìwọ náà lè máa tàṣẹ níbi kan máa tú kùránì nítòkútù ọlọ́run sọ̀rọ̀ lókè

níbi túnmà jẹ̀lìbá tẹ́ẹ̀mà pé nǹkan ti síwá wọn láti sọ pé látò pàtàkì gbọ́dọ̀ ṣáájú ọlọ́run níbi ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹ ti gbọ́dọ̀ ṣáájú òjíṣẹ́ rẹ̀ náà níbi ìtumọ̀ ọ̀rọ̀ tiwọn náà ní jẹ́ fi tó ọ̀rọ̀ wọn náà ní ẹtú ntọ́lọ̀ fi tọ́rọ ìrìn àníkà ibi túmọ̀ rẹ̀ látò kọ́dí mọ́. báyìí ni ọlọ́run <coughs> ọlọ́run níbẹ̀ yẹn wọ́n nítorí wípé ká lè bá a mọ̀ pé ntánìlábì bá wí òun náà lọ́lọ́run wípé kó wí ẹ̀wọ̀n láti ẹni tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ sí ìtàlọ́tẹ̀lẹ̀ sí ń ẹ̀bí òun ni ah, àwọn èèyàn wá wá àwọn wá fúdù wá wọn wá táwọn kan fi tẹ́ máa dájọ́ lórí àwọn fún ìlágbọ́já ní kẹfì sọ̀gá tàbátọ̀ ní kẹfì sí ọ̀gá mú ọlọ́run wá fẹ́ bá wọn wí ọwá forúkọ ara ẹ̀ síbẹ̀ wọ́n ní kẹ́ lè pé bánà bá yán èèyàn gan sọ́kọ́ dáyàn

ẹ̀yin kùránì ni ọwà wà ẹ̀yin hadithi ni ọwà ọ̀sọ̀ pé ya yíò alẹ́bí na amánú àti ọmọ ẹ̀yin tẹ̀lé síwájú ẹ̀yin yàmá wà bẹ́yìn jàmáà

wọ́n ní tọba ti ti opposite tún nǹkan àmọ́ yóò tún máa yẹ nǹkan bá sọ̀rọ̀ ti lọ àlùkùrá nìkan fún pé ẹ má ṣáájú ọlọ́run ẹ sì má ṣáájú òjìṣẹ́ rẹ̀ ọwọ́ ayé wọn ta kú lọ. ẹ àbẹ̀rù kú lọ. ẹ sá fún kẹ máa ṣáájú ọlọ́run àti. ìbẹ̀rẹ̀. Wàtàbọ̀ lọ́wọ́. Wọ́n ní ẹbẹ̀rù ọlọ́run ọgbà nínú ìtumọ̀ gbólóhùn yẹn. Ṣùgbọ́n kò mú òkú tí wọ́n fẹ́ mú jáde ń bi wátàbọ̀ lọ́hàn ni wípé, ẹ lọ mọ̀ wípé tí mo ní ẹ má dé bẹ́ẹ̀ sí kíni ẹ má dé bẹ́ẹ̀. wọ́n àwọn nínú ọ̀kan fi sọ pé wọ́n ìtumọ̀ ẹ̀ náà ni pé làtúkọ̀. bí mo bẹ ìrẹ̀yẹ̀dẹ̀ ilá ìwà rọ́tò àti ìjọba ni wọ́n wọn ò fẹ́ ṣe tẹ̀kírárù wọn ò fẹ́ ṣe rẹpitíṣàn wọ́n ni wọ́n tàkúlọ́ àbẹ́ yẹn ni pé. látùmọ̀ dínú mẹ́yìnà yàrá nílá ìwà ọ̀tọ̀ọ̀lẹ́. ọlọ́wọ́ ni wọ́n tàkúlọ́ ẹbẹ̀rù ọlọ́run pé kẹ ẹ má tì sọ́fin tí mo ní ẹ má dé. lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ ẹ bá rí wọ́n tàkúlọ́ lẹ́yìn kíkọ̀ fún yàtọ̀ kọ́ má sí nǹkan lọ́wọ́ mà pé wọ́n ti tà kí ibi ẹ̀yẹ wọ́n ń kan pàmò ẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ ẹ bá rí wọ́n tàkúlọ́ lẹ́yìn kẹ ẹ má sí nǹkan lọ́mọ wípé ọ́n sọ fún yín pé tí mo ní ẹsìn òun ó tún nídàkejì ó ti máa kó bá yẹn ẹ fún kíni yẹn ìdàkejì. ìnáwó. ìnáwó àtẹ̀yìn ònàbí parí ẹ̀ pẹ̀lú orúkọ méjì rẹ̀ ó ní àìlọ mọ̀ pé mo ní kẹ́ ẹ fún tí mo ní ẹ fún ẹ bẹ́ẹ̀ mo tún kan bá máa gbé ẹ bẹ́ẹ̀ ẹ lọ mọ̀ pé èmi sí mo pa láṣẹ bẹ́ẹ̀ yọ ṣe sẹ̀mí. ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fi pa máa ah, ẹ máa jí ẹ máa jí ẹ máa jí ẹ máa jí ìjọ sí ẹ. Inna Allaha sami'un 'alim. Inna Allaha sami'un 'alim. Ó ní Inna Allaha bẹ́ẹ̀ bá ti mú ní látọ̀kọ́ dì mú, ẹ̀kọ́ dì mú, olè sí pamá, olè sí hàn abẹ́ẹ̀kọ́ ni o lè níṣẹ́ ó ní ó dábàá wá sí pé ẹ sọ lọ́rọ̀ sí níṣẹ́ tó pa máa ń tó hàn ń ná lọ. a mọ̀ gbọ́ o bẹ́ẹ̀ ti ń sọ tó bá sí pé ẹ sí pamọ́ ni bákan náà. Inna Allah. Inna Allah sami'un alim. سميع عليم nínú àwọn orúkọ tọ́lọ́n ti máa ti fi máa dẹ́rù bá àyàn nínú ẹni sẹ̀mí ọ̀wọ́ ò kọmọ́rò pé ọwá ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọlọ́run fún mi ní nǹkan fún mi ní nǹkan gẹ́gẹ́ bí àní Ibrahim ti ṣàdúrà pé rọ́bí wájà ó ní ẹ̀wà ibi arúgbó àwọn Ibrahim. wọ́n mú ọ̀rọ̀ إنك أنت السميع العليم bá a ṣe máa lo sẹ̀míọ́n àlímù fún tútù bẹ́ẹ̀ la máa lò fún kíni gbígbóná ọgbọ́ àdìtú àsìmáwòlá ìrẹ̀ òsìnà ń bẹ̀yẹn láàrin yìí ṣé tútù lọ wá àbí gbígbóná máa dáhùn ọ̀rọ̀ pé iná lọ Ọ̀rọ̀ lè tún bẹ lára iná bá sẹ̀mí ọ̀nà àlímù tí a máa gbé ọ̀rọ̀ ń bẹ̀ tó bá di ẹ̀kọ́ ọ̀la àti pọ̀síwẹ́wẹ́ ayáyà yẹn ọlọ́pọ̀sọ́ àjọra lọ́wọ́. Ìdá ọgbọ́lọ́n ti ti bẹ̀ẹ́ náà. ọmọ pé apá méjì iná apá mẹ́rin la lónìí ọ̀ní ah, apá méjì apá àkọ́kọ́ apá olóyin apá àkọ́kọ́ apá olóyin apá àkejì apá kíni ah, apá apá apá onídà apá kejì apá onídà ah, apá méjì lónìí a fi apá olóyin bẹ lọ́hùn bọ́lọ̀ fún alóyìn ayé tó fún alóyìn alùkè yá máa àwọn àbábọ́lọ̀ ń pè Inna Allaha sami'un 'alim. Inna Allaha sami'un 'alim sáyé wa fún yín máa wa fún yín sálàáfíà wa sí ọjọ́ orí wa fún yín sílé wa fún yín sílùú wa fún yín síyàwó wa fún yín wa fún sáwọn òbí wa fún sáwọn ọmọ wa fún sẹ́tà ń ṣe ọlọ́run ọba. إن إن الله سميع عليم apá onídà rẹ̀ náà tí ń jẹ́ ti dà ọ̀sọ̀ pé Inna Allah sami'un kọ yíò tó jẹ́ sí pé tó bá yọ̀dá jáde kò sí nǹkan tí ò ní gbogbo tí ń jẹ́ aburú inú ayé tọ́wà inú ayé wa bá wá gé dànù. Inna Allah jami'un alim. Inna Allah jami'un alim.